padà sórí ètò ojúmọ́ re ojúmọ́ re lẹ́tọ̀ ètò lójúmọ́ re níbo ni mo àti wá ń dá bí ẹnu tá a ti ń rọ̀ bí òwe lọ́wọ́lọ́wọ́ báyìí àní orísun nítorí pé orísun làgbà o <laughs> wọ́n ní ẹyẹ kan kò ń jẹ́ àṣà orísun òun ni àgbà Fọyẹkẹ Inaọlájí lórúkọ tèmi dókítà and nọ́ọ̀sì tó ti ń bá mi sọ̀rọ̀ látàárọ̀ orúkọ wọn ni nọ́ọ̀sì abọ́sẹ̀dé ọlọ́run ẹ̀san àwọn náà ti ń bá mi tu yẹ́lẹ́yẹ́lẹ́yẹ́lẹ́yẹ́lẹ́ èmi á máa sọ pé ìlera lọ̀rọ̀ ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà gbogbo ẹnikẹ́ni tó wà ní ìdùbúlẹ̀ ìsàn báyìí ọlọ́run tó ń wo ni sàn kó lọ wúru ẹni bẹ́ẹ̀ sàn láṣẹ ọlọ́run olódùmarè màmá wa gẹ́gẹ́ bí ẹ ti rí i tá a ti ń sọ bọ̀ láti àárọ̀ ẹ wá wò báyìí a sọ̀rọ̀ nípa orí ẹ jẹ́ ká lọ sí etí ẹ bá wa kọ́kọ́ mú etí lẹ́yìn tẹ́ bá wa mú etí ìtọ́jú wo la lè fún etí wa lẹ́yìn ẹ jẹ́ ká wa lọ sí ẹnu ṣé wọn pé tá bá wò dáadáa àtọ́jú o àti mú o àti etí o gbogbo ẹ̀ ló ṣe kí ni gbogbo ẹ̀ ló parapọ̀ lọ́nà kan tàbí ọ̀nà mìíràn tó ẹ kú tẹ̀síwájú. ẹ ṣe olóòtú ìtọ́jú etí ṣe kókó. Hmm bí a bá fẹ́ wẹ̀ àá fọ etí wa lọ́wọ́ ẹ̀yìn kò ń ṣe kò ń ṣe inú kì í ṣe inú ní ọwọ́ ẹ̀yìn mm-hmm. nítorí àwọn ìdọ̀tí máa ń lọ sí ọwọ́ ẹ̀yìn yẹn àwọn màmá wa máa ń pè ní hmm. ẹ̀yún ẹ̀yún yìí tó bá yá ìdọ̀tí yẹn á jẹ́ kí ẹ̀yìn etí yẹn bẹ̀rẹ̀ sí ní yún èèyàn tó bá bẹ̀rẹ̀ sí ní yún èèyàn á máa dégbò á máa là á hmm. máa là fúnra rẹ̀ á máa dégbò ẹ̀yún ni wọ́n ń pè é tí kò bá sí ìtọ́jú tó péye ẹ̀yún yìí lè di nǹkan míì ó lè di egbò rẹpẹtẹ tá a tún máa ma ṣẹ̀ṣẹ̀ tún lọ náwó lé lórí ṣùgbọ́n tá a bá ti ń wẹ̀ tá a wẹ ọrùn tá a wẹ orí tá a wẹ ọrùn ẹ̀yìn etí wa àá fi kọ̀ǹkan àtọ́ṣẹ àá fi fọ̀ kí ìdọ̀tí kankan kó má lè sá pamọ́ síbẹ̀ lẹ́yìn ìgbà tá a bá wẹ̀ tán ṣe rí inú etí wa yìí àánú àánú inú etí àánú tówẹ̀lì tá a fi tá a ró lọ fi wẹ̀ a lè rọra fi nù díẹ̀ dandan kọ́ ni kó wọ inú pátápátá nínú lọ́hùn nítorí inú etí tá à ń wò yìí ó jìn àwọn nǹkan tó dẹ̀ lágbára kò yẹ kó máa wọnú ẹ̀ ẹlòmíì ò tiẹ̀ ká sáìdá ó lè mú gìṣáná ẹlòmíì lè mú gbalẹ̀ mm. ẹlòmíì lè mú kóòmù mm. wọn á kì í sínú etí ó dẹ̀ ń ba ọmọ etí jẹ́ òun ló fi jẹ́ pé tẹ bá rí àgbàlagbà nígbà tó máa fi dàgbà dé ọjọ́ orí kan tipátipá lè máa fi bá a sọ̀rọ̀ tó máa fi gbọ́ nígbà tí wọ́n bá ti fi nǹkan tó lágbára tí wọ́n bá ti fi rìn etí títí títí títí ọmọ etí yẹn á ti légbò nígbà tọmọ etí bá dẹ̀ ti légbò ó di pé tó bá ti dàgbà dé ọjọ́ orí kan wọn ò ní gbọ́ràn dáadáa mọ́ èyí náà tún máa ma ṣe ìtọ́jú lé lórí tá a bá tún wo ẹnu wa ẹnu ṣe kókó nílùú èkó yìí ẹnu fífọ̀ yẹn àká sí nǹkan kan àká sí bàbàrà ẹlòmíà ní ẹ̀ẹ̀kan lójúmọ́ lóyìnbó ni a máa fọnu kò sígbà téèyàn ò lè fọnu ìgbà téèyàn ò lè fọnu wà béèyàn bá sùn lálẹ́ àná tó bá jí lówùúrọ̀ yìí olóòtú tá a bá fi ahọ́n wo eyín yẹn a rí pé àwọn nǹkan kan ti wà nínú eyín yẹn tí ò yẹ ká tún jẹun mọ́ ó yẹ ká kọ́kọ́ fọ ìyẹn kúrò kó tó di pé a máa jẹun lójúmọ́ ṣùgbọ́n lómi ò ní ṣe bẹ́ẹ̀ kì í ṣe dandan ni ká lo pákó àwọn olóyìnbó pákó tiwantiwa náà wà tó ń ṣiṣẹ́ dáadáa nínú eyín bíi pákó àáyán tá a bá lè máa lo pákó àáyán yìí dáadáa láti fi fọnu gbogbo àwọn kòkòrò tó máa ń sá sínú eyín gbogbo ẹ̀ ní pákó yìí ló máa padà nù kò ní sí pé eyín yọ wá lẹ́nu à ń lọ yọ eyín àbí kòkòrò kan ló sá sísàlẹ̀ eyín wa. Hmm. tá bá ń fi pákó àáyán yìí fọnu a lè má tu omi ẹ̀ dànù ká gbé e mì nítorí pé tómi yẹn bá lọ sí àwọn ìsàlẹ̀ eyín yẹn àwọn kòkòrò tó bá wà níbẹ̀ ó máa pa gbogbo ẹ̀. yàtọ̀ sí yẹn igi ewúro tẹ̀ ń wò yẹn èèyàn lè fi fọnu ajẹkẹnu da ṣaka pàápàá jùlọ àsìkò tá a bá rí i pé bóyá bíi àìlera díẹ̀ fẹ́ wà nínú ara hmm. tá a bá lè lórú àwọn pákó yìí láti fi fọnu ajẹkára ó da ṣaka bára bá ti dá ṣakátẹnu bá ti dá tó ti gbé oúnjẹ sọ́hùn ẹ rí i pé àìsàn náà á wà gbígbà ìtọ́jú ẹnu ó ṣe kókó gan tẹ́lọ̀mí bá sọ̀rọ̀ báyìí ẹ nílé gbọ́ nǹkan tó sọ ẹnu ẹ̀ á máa rùn kì í ṣe péjọ kan yẹn ni ò ti fọnú ọjọ́ ti pẹ́ tí òótọ́ ti máa ń dá inú yẹn sí ní kọ̀tì bí kó má fọnú látàárọ̀ kó jẹun ó lè jọ̀wọ́ alẹ́ àbírọ̀lẹ́ ló rántí àti fọnú àwọn nǹkan tó ti fi ẹnu yẹn jẹ tó ti gbé mì inú ara náà ló ń lọ kò dẹ̀ ṣara lóore kankan nídìí èyí a gbọ́dọ̀ máa tọ́jú ẹnu wa dáadáa tá a bá jẹun tán ká fomi yọ ẹnu ká tú dànù bá àtìlẹ̀ lè fi pákò tó run ẹnu mọ́ nípa ṣíṣe èyí àwọn oúnjẹ tó bá ṣẹ́kù tó há sínú eyín nígbà tá a bá ń fomi yọ ẹnu yẹn á ti bá omi yẹn jáde ìtọ́jú eyín nìyẹn. ẹ mà ṣeun o <laughs> èmi gan tí mo jókòó tì yín báyìí mo wò pé ah nǹkan ń bẹ nítorí pé àwa tí a wà tó jẹ́ pé ẹ ń sọ̀rọ̀ pé ká mú àyán pákó àyán àbí ká mú ewúro igi ewúro mo wá ń wò yín báyìí pé ah, àwọn ọmọ ọ̀sìn búrọ́ọ̀ṣì ni o. <laughs> àti èyí tá a máa tẹ̀ sí lórí òun la máa lò ṣùgbọ́n èmi ò tiẹ̀ sọ pé ìyẹn náà ò dáa ṣùgbọ́n ohun tá à ń sọ ni pé àwọn nǹkan yẹn bíi pákó àáyán tàbí àwọn irú igi yẹn even kéèyàn ní àìsàn tó ń ṣe tó bá tiẹ̀ lò ó máa ṣe kí ni o ó máa tún jẹ́ kí ara ẹ̀ tún ara ẹ̀ kó yá pépé torí náà ọ̀pọ̀lọpọ̀ lẹ máa bá jókòó báyìí tó yẹ pé ẹ̀ẹ́ni lè súnmọ́ nítorí pé ẹnu ẹ̀ ń rùn ṣó ti wá rí o ti rí ayé báyìí bó ṣe wá ń gbọ́ yìí kí ló yẹ kó o ṣe gbogbo àwọn ibi tí wọn náà bá ti mọ̀ pé ah ibi báyìí ni mo kù sí àbájọ tán ṣe máa ń sá fún mi tí n bá ti dọ́dọ̀ ọ̀rẹ́ mi báyìí ó máa ṣá ni tí n bá ti lọ́rẹ̀ẹ́ kan báyìí ó máa lọ ni aṣẹ́nu ló ń rùn ìwọ náà máa fọ̀ déédéé tó bá ti bẹ̀rẹ̀ sí fọ̀ déédéé báyìí báyìí láti bó ṣe ń wò mí yìí wàá rí i pé gbogbo nǹkan á yí padà fún ọ ẹ ṣeun ẹ nurse Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀san tábàwò ara ẹ̀yà wa náà ní ikùn yìí wà ọ̀nà wo ikùn yìí kò ṣeé rí ẹ̀fún tó wà ń bẹ̀ ni o ẹ̀dọ̀ tó wà ń bẹ̀ ni o gbogbo nǹkan tó wà nínú ikùn yìí kò ṣe ọ̀nà wo láti lè tọ́jú ikùn yìí. ẹ ṣe olóòtú a lè tọ́jú inú wa ikùn wa lọ́nà tó pọ̀ díẹ̀ ṣùgbọ́n máa sọ díẹ̀ nínú ẹ̀ ṣe àrí bẹ́yàn bá jí láàárọ̀ kùtùkùtù lẹ́yìn tó bá kí ọlọ́run tán ikùn ló kù. Hmm. ṣe rí omi pélébé tó wà nínú ọ̀rá hmm. èèyàn lè mu ẹyọ kan Hmm. láì tí ì jẹun láàárọ̀ kùtùkùtù kéèyàn mú téèyàn bá mú gbogbo oúnjẹ tá a jẹ lánàá tí ò tí ì lọlẹ̀ dáadáa àwọn àìsàn kọ̀ọ̀kan tó ti há síbi kọ̀ọ̀kan nínú ara omi yìí ló máa ṣiṣẹ́ a ti dànù. a rí pé tá a bá mu omi yìí láàrin ìṣẹ́jú mẹ́wàá sí ọgbọ̀n ìṣẹ́jú a máa lọ lé ìgbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ dẹ̀ ni tá a bá lọ lé gbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ ara wa tún máa fúyẹ́ àrònú tá a lè jẹ níjọ́ yìí ìyẹn túmọ̀ sí pé inú wa yẹn kò sí àìsàn kankan níbẹ̀ mọ́ ṣe rí omi mímu láàárọ̀ kùtùkùtù iṣẹ́ ńlá ló ń ṣe nínú ara yàtọ̀ síyẹn téèyàn bá jí láàárọ̀ tó bá mu omi téèyàn bá jí láàárọ̀ tó bá mu omi wọ́n ń pe kinní kan ní kíndìnrín nínú Hmm. ṣe rí kíndìnrín tó wà nínú yìí òun ló máa omi tó da àti yìí tí ò da òun ló fẹ́ ṣiṣẹ́ omi tó da á fi sínú àwọn iṣan tó máa bá ara ṣiṣẹ́ èyí tí ò da òun la máa la máa tọ̀ dànù hmm. tá ẹ máa wò títọ̀ bá ń gbọ̀n èèyàn téèyàn ò bá tètè tọ̀ ara ẹ̀ máa wúwo. bẹ́ẹ̀ ni kò sẹ́yìn sí nǹkan tó fẹ́ máa ṣe tó máa wà òkè ńgbà yẹn. ṣùgbọ́n tó bá ti lè tọ̀ báyìí ìtura dé. ẹ wo ẹ má jẹ́ ká dènà ponu bí o fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín ṣùgbọ́n eh, àníṣaláì eh, dókè lọ́hùn ṣé wọ́n ká tó dókè lọ́hùn ó ṣe ṣe kó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ yí amóhùnmáwòrán ẹ̀ sí Orísun ni wọ́n ní Orísun làgbà ẹyẹ méjì kan kì í jẹ́ àṣà Orísun náà ni. Eh, bákan náà ojúmọ́ ire lètò tí o ti ń bá ta ti ń bá bọ̀ láti àárọ̀ eh, níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera bákan náà Fóyèkẹ́ Inaọlájí lórúkọ tèmi eh, ẹ jẹ́ asáré dókè lọ́mọ nọ́ọ̀sì wa nọ́ọ̀sì mi nọ́ọ̀sì Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀sán wà níkàlẹ̀ àti ìlọ àbọ̀.